kí nìdí tẹ́ fi ń pe Ògúndábèdé ní olórí olè. Àdùkẹ́. olè ni Ògúndábèdé gbogbo ayé pátá ló sì mọ̀ pé olórí olè ni. Hmm. ohun tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ ojúṣe àwa olùkọ́ sì ní láti kọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ ní nǹkan tẹ́ ẹ̀ mọ́. Ògúndábèdé kì í ṣolè kódà kì í ṣe olórí olè. lọ́nà wo ọ̀gá wa. Hmm. ní ìgbà kan rí. gbogbo bí ẹ bá lọ ẹ máa bá wa wí fún ọgbẹ́. mọ̀gbàǹbọ́lé ẹ̀ máa ṣeun o mọ̀gbàǹbọ́lé gbòrògbò tó ń bá woro adé abọ́ dúndún tí ìṣọba ewé adé amútẹ̀tẹ̀ tí ìṣọṣọ ọ̀run ẹ̀ tẹ̀tẹ̀ rúbọ lárù tọ́mọ rẹ tẹ̀tẹ̀ rúbọ lárù tọ́mọ rẹ o ọ̀run mi la o tẹ̀tẹ̀ rúbọ lárù tọ́mọ rẹ ẹni páwo má tẹ̀ o tẹ̀tẹ̀ lónìí lẹ̀ o ẹni páwo má tẹ̀ tẹ́tẹ́ lónílẹ̀ ẹni pawó máa tẹ tẹ́tẹ́ máa tẹ ó ẹni pawó máa tẹ ó tẹ́tẹ́ máa tẹ ẹni pawó máa tẹ tẹ́tẹ́ máa tẹ. Kárí. Kárí. ọ̀run òkè ìbà ọ̀run odò ìbà olódùmarè ìbà o àti wáyé ọjọ́ ìbà àti wọ̀ oòrùn ìbà ìbà agbárùnmọ́lẹ̀ àjìkò tún ìbà agbárùnmọ́lẹ̀ àjìkò sìn ọmọ tí àjàní àti àsàndé yìí tí wọ́n jọ bí òun ni a fẹ́ wo ẹsẹ̀ ntáyé rẹ̀ bọ́mọ náà ó ṣe là tí ó ṣe lu tí ó dèèyàn pàtàkì tí ó gbó tí ó tọ́ tí ó yè tí ó là ìfakọ̀ gbọ́ báyìí o eré má fi sùúrù pé sùúrù má fi sùúrù pé sùúrù má fi wé yèrè pé wé yèrè kó má fi wé èrò kò pé òru ire ǹdẹ̀ lọ́mọdé tẹ̀kó tó tẹ pọ́n. ǹdẹ̀ lọ́mọdé tẹ̀kó tó tẹ pọ́n. bàbá àti ìyá ọmọ tuntun tí à ń ṣe kọ̀sẹ̀jáyé ẹ̀ ifá ní ká kíyàn Ọ̀rúnmìlà ní a ṣe yín pẹ̀lẹ́ o ẹ bá lẹ kú ìtọ́jú ẹ sì jèrè ọmọ náà ńgbà tá a bù tá a yà á ojú Ògúndábèdé ni ifá tó wáyé. Ògúndábèdé hmm. ẹ dákun bàbá bí n bá gbọ́ yín ẹ pé Ògúndábèdé ẹ dákun bàbá olórí olè kọ́ ni olórí olè náà àbí ọgbọ́n tí ẹ sọ. ẹ ẹ ṣe sùúrù mo gbóhùn bàbá wí ṣùgbọ́n jẹ́ bàbá ogun lè ò tó fèsì. ìgúnlẹ̀ òní tó fẹ́ gúnlẹ̀ lẹ́yìn tí ẹ ti gúnlẹ̀ yìí ńgbà tá a ṣe ń tá a ṣe tán ní ìṣètí ẹ pé olùdó jáde lórí ọmọ o ògùn dábèlè ni àbí ń tẹ́ ẹ pé kọ́hún. ìgbà sí ọ̀dà bẹ́ẹ̀ ni pé ọ̀dà mo fo olùbalẹ̀ fún fa o mo lè mọ̀ mọ̀ ń pa ká mọ̀ sí fa ká mọ̀ àdáfa ṣùgbọ́n mo báwọn onífàárin ògùn dábèlè tá a bá sọ pé ògùn dábèlè olórí olè ń wà àrùn mọ́ nù ó tiẹ̀ ti dá sórí ní tọ́sẹ̀ rẹ̀ ni pé àtiwá àti bàbá ibi tó ń wárí àbí tẹwà tẹwà jọ yanjú àtiwá àti Ògúnlámì tó gbé dání. Ajani, mo ṣe sùúrù mo ní sùúrù bàbá ò tí ì sọ̀rọ̀ tán kí bàbá ó gúnlẹ̀ tóun bàbá fẹ́ wí. irú sùúrù òun tó fẹ́ ní oúnjẹ sẹ̀rẹ̀ ni pé èmi ò lè wá jókòó kọ́ ọmọ kí n máa gbọ́ tí bàbá ń sọ yìí tó wá sì fẹ́ máa gbọ́ yóò kọ́ ọmọ gbọ́ dáadáa àti wa àtòkùnrin àbúrò tó gbé dání ẹ máa bá mi lé èmi lọ tèmi o àmúrí iná wà á jọ máa ràn. Àjàní èmi lọ. jọ bọ́mọ̀ yín ni Àjàní bàbá ajá ni. ẹ jẹ́ ṣe ah. bó ti ah. ọmọ títí ah, àárọ̀ mọ bí elédùà tún wá jàjà ṣe ọmọ kan ṣoṣo fún wa wọ́n wá lódò tọmọ yìí gbé wáyé Ògúndábèdé nù ah, elédùà Ògúndábèdé olórí olè hmm. ẹlẹ́dàá mi kún mi mọ̀ ṣe kí ni mo fẹ́ ṣe báyìí. Ah. Ah. Ògún onírè ọkàn mi Ògúndábèdé adífá fún alábàáhùn ìjàpá òjí kùtùkùtù lówùúrọ̀ ògún dábèdè bá ń gbówó wá bá ń gbére wá o ire owó ni kó bá mi ò ire ọmọ jẹ́ ríta jẹ́ṣẹ́ o gbàgùn àlà ti fẹ́ mọ̀ ọ́ ṣe o ògún dábèdè padà lẹ́yìn mi ogún onírè ọkọ mi. Ah. báyìí eh. ẹni ọlọ́run dá ah. kò sẹ́ni tó lè rí ta. ọmọdé ò bá yóò ṣàbá àrọ́bá o àrọ́bá sì ní bàbá ìtàn. ibi ẹ̀ bá lọ ẹ máa wí fún ọgbẹ́ o wọ́n bá wá ìránṣẹ́ Ẹlẹ́dùmarè ni ẹni ọlọ́ bàbá mi kọ́ bàbá rẹ̀ ló kọjẹ́ èmi gan ìbá bàbá mi ló kọjẹ́. Ah, bẹ́ẹ̀ sì rí ilẹ̀kùn mọ̀ sí inú mọ̀ sí òde ibìkan ilẹ̀kùn sì sí kàbí gbọ́ mọ̀ jẹ́ sísè á fi sàn ọ́dà èmi ni wọ́n pa àlàgbé fúnra mi fúnra mi pa ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ olómi ń lé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsàn lé fi mọ̀ kí mọ̀ bóra onílé kangunkangun ọ̀nà ọ̀run ògùn má wa jà o. ẹ jẹ́ ògùn láká má bínú sí wa bá a ṣe sọdún èyí jẹ́ àpéjú ṣe sẹ̀mí tọmọtọmọ. àṣẹ. gbogbo ohun tá a bá nawọ́ sí ògùn jí ó bọ́ sí fún wa. àṣẹ. ohun tá a bá kọ̀ lákàáyé bá wa kọ̀. gbogbo ohun tá a bá fẹ́ ògùn lákàáyé bá wa fẹ́ o. àṣẹ. gbogbo ohun tọkàn wa bá kọ̀ ògùn lákàáyé bá wa kọ̀ o. àṣẹ. ká péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ o. kó rí bá a ṣe ń fẹ́ o ẹmu rẹ rèé o. káàbọ̀ oyún ilé ó bí wẹ́rẹ́. adìyẹ òkòkò fífẹ̀yìn rẹ̀ ẹ mọ́dọ̀ gbogbo wa pátápátá pátá a ti pọ́dún sọdún ògún yìí náà a ṣe tẹ̀mí ìtòwó tọmọta ìkú baálẹ̀ ọ̀rọ̀ àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsoròmòrò ní sáwọ àsoròmòrò ọdọọdún láàrórógbó ọdọọdún láàráwùsá hmm. ọdọ. àrọ́mọbì lórí àtẹ ọdọọdún ní sápóoruwé ọdọọdún ní mèrùwà sẹ̀sọ́ ọdọọdún láàmọ̀ pé látàrí oore gbogbo gbàtà bá lọ láyé ń gbọ́rọ̀ sọmọ ń jẹ́ ń jẹ́ èdú wọn jẹ́ adániwáyé ògún wá gbomi àbí ògbomi àníṣe ògún wá gbẹpọ àbí ògbẹpọ ògún wá gba iyọ̀ àbí ọgbà iyọ̀ mọ̀ wá lànà kó tó orin tó lápẹ̀rẹ̀ ló kó sí lẹ́nu mo bá ń pè ẹ bọ́ ti fi ẹ bọ́ ti dà o ẹ bọ́ ti fi ẹ bọ́ ti dà àkàlágbẹ́bọ ó dọ̀rùn ẹ bọ́ ti dà ẹ ti fi ẹ ti dà àkàlágbẹ́bọ. jẹ́wọ́ fún mi yorùbá ní sẹ́ràn sẹ́ràn ó lẹ́ni tí mo ń jẹ́wọ́ fún bọ́rọ̀ ẹran ṣe jẹ́ ṣàlàyé fún mi ṣé lóòótọ́ ló gbé ẹran ìyá mi. òkun oníkùnkùn náà mà mà náà ẹ̀yin àgbà náà lè pa lóòwe pé tí mo bá yó bí n bá sì yó ọ̀dọ̀ mi nìkún wà ìyá mi kọ́ lọ́mọ ìjà arógun àdọ́run mọ́ ni ọ̀tẹ̀lẹ̀ yìí. Ah! àwọn èèyàn yóò fẹ́ràn mi ni bó tiẹ̀ jẹ́ wípé mo rìn kọjá lọ́nà bíbẹ̀ n ò gbẹ́ràn. kò tó kó dákun ọkọ mi ṣàlàyé fún mi má jẹ́ ń fojú sunkún ọmọ. ọkàn gbàbẹ̀ kọjá ni àbí ó ti dáa béèyàn bá rìnrìn àwàsà àwọn ìfàwùsà lọ béèyàn bá sì rìn bẹ̀ǹsẹ̀ bẹ̀ǹsẹ̀ wọn ò ní bẹ̀ǹsẹ̀ kíṣẹ́ ó ṣe jẹ́bi tí nǹkan ti sọnù níwọ́ ti ń rìn kí o lè ní án ìfun ìyá rẹ ló sì jájẹ ó dìgbà ọba bá ní wọn ó mú ọ wá tí wọ́n bẹ́rì rẹ sídìí ògùn nígbà náà ló tó pé o lè ọ̀ dáa. bàbá àlàgbé lè wá ń ṣépè fọmọ mi tó túbọ̀ àlàgbé bàbá rẹ mò ní ṣépè fún ọ yìí ah, mo dáràn kódà ah, kódà múra sí i olè àtàgbòdègbà olè àtolè náà olè jẹun gbogbo wọn. àwa bàbá àlàgbé wa ń ṣépè fún ọmọ. àlàgbé àtìyá àtọmọ àtìyá àtọmọ ọsẹ nu pẹ̀mùpẹ̀mù bí ègbò àkànkẹ́ múra sí i. kò dáa o ń bá yín lọ. àlàgbé sọ gbẹrun lóòótọ́ jẹ́wọ́ fún mi sílùú tó ló gbẹ́rù abóògbé bàbá rẹ ti ń sọ̀rọ̀ ti ń ṣépè fún ọ. ìyá mi ìyá ẹni ní erí ní tì í. ṣàánú ah. mi ọlọ́gbẹ́ ẹ̀ràn bí bú ọ̀dà o. Ah, ah, ah, ah. ah. elédùn àmọ̀sánú mi mo mọ̀ jẹ́ fojú sunkún ọmọ alágbé. ẹ ẹ wo wo ẹ má ìbẹ̀rẹ̀ ẹkún tọrọjú ẹkún rẹ ò tí ì pè tọrọ gbẹnu ókè bí ẹnu ajúwe ilé nísì wọn lọmọ rẹ jalè ọwọ́ abọkọrọ yàrá òun sunkún sẹkún lọ́kàn ọdà múra sí máa wú. ètè ilé sọ̀rọ̀ bí abiyamọ ṣé bá a jó bọ́mọ yìí ni. ṣebí nǹkan kan bá ṣe ṣé kò ní dùn wá bàbá alájẹ ẹ ṣàánú mi alágbé ò jalè ọmọ mi parọ́ wọ́n parọ́ ọmọ ni bó bá jalè yóò kúkú sọ fún mi bàbá bí yóò jẹ́wọ́ wọ́n mọ̀ parọ́ ọmọ alágbé mọ̀ ni alágbé ìmọ̀ jalè alágbé ìjalè parọ́ ọmọ ni ó ti yé mi wọ́n parọ́ ọmọ ni alátiṣe èmi ni ọmọ àtiṣe ara ẹ̀ èyí olórí olè ah. ògúndábèdé ah. Ah. ajá bàbá alágbé alágbé alagbe, ah, alàgbé alàgbé àbíbó ní gbogbo mi jáde alàgbé. agbáfẹ́ mi sábẹ́ amọ́gbà mi abẹ́ agbálẹ̀ mi. alàgbé o alàgbé o alàgbé o. Ah! Elédùmarè mọ̀ gbà mí nínú ogun àdórunmọ́ yìí èmi ni lánàá èmi ni lónìí bí ẹkún apọkọ jẹ àwọn aráàta ò gbà mí gbọ́ ṣùgbọ́n ṣàyẹ káwọn ará nu ilé mi ní ò gbà mí gbọ́ wọ́n ní tó bá fẹ́ yí ni lọ́wọ́ bàbá ẹni èéfin nílẹ̀ bàbá gan ló ti wá fi mí yìí ìyá gan ò nígbàgbọ́ nù mí mọ́. ìyá alàgbẹ̀ ẹ dákun ibo ni ọmọ rẹ lọ látàárọ̀ tí o ti wọlé dìsìn. Hmm. ọ̀rọ̀ alàgbélé wa mú bí ìgbà tó ṣe pé bẹ́ẹ̀ náà lẹ nífẹ̀ẹ́ rẹ̀ èmi ò mọ bí ọlọ ẹkú mọ̀ ah, elédè ọmọ òfìsọ rẹ sọ. dáadáa dáadáa dáadáa. pé ẹ̀yìn àyàn ẹyí bẹ ẹyẹ mm. ọmọ ọba jáde lọ látàárọ̀ kí n má wo ẹyin rẹ̀ wò ni. mi ò mọ orin rẹ ẹkú mọ pé àbíbú o. bàbá mi màmá ẹ kúlé. ǹlẹ́ o. ẹ kú àtàárọ̀ alágbé. owó bàbá mi. ẹ ẹ ń bu ọ lọ látàárọ̀ ṣé nǹkan ṣe ọ lọ́nà ni àbíbú o. bàbá mi kiri lologójì kò sí nǹkan kan tó ṣe mí. Ah, ah. nǹkan kan ò sí ọ ó ṣe wá pẹ́ǹtà látàárọ̀. kókó làárọ̀ tà mí lè. ẹ dákun àlàgbé epo pupa tí mo gbé sórí pẹpẹ ṣó o bá ń rí i. epo. ẹ epo epo pupa. ìbẹ́yìn náà lẹ́ni kí n mọ̀ mọ́tí. ẹ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ yóò bá sì mọ́tí nǹkan kan lè yóò fi sọ̀rọ̀ àjèjà mm. èmi mo mú epo. ìwọ ló gbé po mu. láì sára rẹ̀ sa ọmọ ọba dún kúwì wọn bá lè yan máa mú gbogbo nǹkan mọ gbogbo ìjọ tẹ ọba tó bá mú epo tí òkò bọ náà gbogbo ó ṣe mú nù. ṣé n tẹ́ náà nù. Ah, ah, ìbú wa ló gbé epo síbi tí ó ti rí lébi pé ó dààmú. Ah. alàgbé bàbá alàgbé ṣé bẹ́ẹ̀ sọ mọ́ wò rèé ẹ̀ ń bọ́ ọmọ jẹ́ rèé ẹ̀ mọ̀ fọwọ́ pa lórí ẹ̀ lé bá a sọ̀rọ̀ àbí kí n bá wí àbí kí n bá wọ̀ wípé o gbépo síbi tí ó ti mú tó o mọ̀ pé epo lè ṣàkóbá fún nǹkan mi lára rẹ̀ gbà mí. ẹ̀sọ́ ọ̀dà bó ṣe mú po ni bàbá lè mi. ee ọ̀dà o hmm. ọ̀dà. máa mú kó kí gbòòrò ọmọ bá dún ẹlẹ́kọ̀ọ́rọ́ ṣe ni wọn ṣe ní níbí rẹ̀ sànú. àjàlá. mo lù ń pa tó o bá fẹ́ sọ ni o sọ. tèmi yé mi nǹkan tí mò ń ṣe mi ló yé bíi tìbò láhàn mi yóò yé mi náà. Ah. ó rí i pé àwa ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ ìlérí. à ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ ìlérí. dákun ṣé ibi tí àjàlá ti yan rí ṣé bẹ́ẹ̀ làlágbé ti yan tiẹ̀ ni ó jẹ́ fún rẹ̀ ń sùúrù. ọ̀rẹ́ wa ó lè làlágbé ògúndábẹ̀dẹ̀ ni. nǹkan bá mọ ń dọ̀rẹ̀ rú ni àwọn olè bíi tìbò ó sì wá pọ̀ rẹ̀ wa lólè mọ̀sọ̀ bá ń kó dà o ṣé bó ṣe yé wọnú nǹkan tí jẹba gbàlà fi fún un. n tí mo sáàmù ni pé mọ̀ pé ló lè ó ah, lè nǹkan bá mọ́ ń dọ̀rẹ̀ rú ni. Ah. ṣé ibi tóun ti yan orí káà ti yan orí ni. sáàmù pé ló lè. ohun tó bá gba sùúrù làánà sùúrù sí hmm. ìjà láàfin pẹ̀lẹ́ kálukú ṣètò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò jù bá lọ o bó bó ló sì mọ pọ̀rẹ́ wa lólè ó mọ̀ pé tó bá ti ń pọ̀rẹ́ wa lólè àwa náà ti dọ̀rú olè nù tá a bá ń lọ ní abà wọ́n wà mọ́ ní àwọn ọ̀rẹ́ olè ló ń lọ. owó ire nígbà tá a bá ń sọ̀rẹ́ òun la dọ̀rọ̀ rẹ̀ tá a bá jọ sọ̀rẹ́ mọ́ ẹnì kan ní mọ̀ àpọ̀ mọ́ kálukú ṣe tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀. mo ti gbọ́ sá ṣe sùúrù. ọ ṣe sùúrù ní sùúrù. àbẹ ayé iná kára náà ti wà tí. ọ̀rẹ́ mi ọjà rí. Ah, ah, alàgbé ọ̀rẹ́ mi. ọkùnrin ló ń ké sí. Oh ọdẹ apánjọ tó le. èmi nu. ó fàdọwọ́ rẹ̀ pàjákùmọ̀ ó fàdọwọ́ rẹ̀ wá ní tí ọ̀jẹ̀. bàbá mi mo jọ ó ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi àjàlá àjí àjàlá tí ó ṣoògùn kà mọ́ ó fi májèlé sọlé àná ẹ̀ dáhóró. Ah, ọmọ mi. ọ̀rẹ́ mi ò rí májèlé wà ní ẹ̀ ńkọ́ májèlé san ikọ́ ò san. Ah, ah, àwàdà ẹ pọ̀ àwàdà rẹ pọ̀ rẹ̀ hmm. dákun alàgbé bàtà àwàdà n tí mo bá wá àyìn ọlá gba kì í ṣàwàdà. ọ̀rẹ́ mi sáwo la fi gbàdá lọ́wọ́ àgbẹ̀. ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ ó ń kan mí lóminú ó rú mi lójú yóò bá sì sọ pé tí etí ò bá gbọ́yún kí. inú ìbàjẹ́ inú ìbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ọmọ baálẹ̀ lọ́jọ́ gbéyàwó rẹ̀ hmm. ah, wọ́n wá ní olùọmọkùnrin wa ó wá yà mí lẹ́nu pé láàrin ọ̀pọ̀ èrò báwọn èrò báwọn ọmọkùnrin ṣe pọ̀ tó kò wá ríyàn kankan mú. tí wọn ọ̀rẹ́ wà ní àbí wọn ọsán ogun. ọ̀sẹ̀ o ibi tó rú mi lójú gan nu bọ́kùnrin ṣe pọ̀ tó ariwo alàgbé ló ń pa alàgbé o alàgbé o wọ́n wò pé ẹ dákun ọ̀rọ̀ yìí ti ń fi mu o ṣé olè tí wọ́n sọ pé ó ń gbé wúrẹ́ ó ń gbágùtàn ó ń kaṣọ aláṣọ ṣé ó tún ti ń gbóbìnrin ni àbíbò kò yé mi o. olè èmi olè alábọ̀rún mà ti fẹ́ máa dẹ̀wù mọ́ mi lọ́wọ́ ǹjẹ́ bí lọ́ọ̀bá ṣe gbé ìní lọ máa gbé làlà báyìí. Ah, ah, ah, mm, mm, mm. alàgbé ìsọ bá wọn ìlàlàbò mọ̀dán tí ọ̀dà wo e, èmi ò sọ bẹ́ẹ̀ o ìsọ bẹ́ẹ̀ o mo sì àfẹ́ mọ́ fi ìlàlà dẹ́rù bàyàn. adìẹ mi sì ń làágùn ìyẹ́ ni ò jẹ́ mu ikọ́ mo ti gbìyànjú títí o. Mm àìmọye nǹkan ni mo sì ti gbà níyànjú kódà nǹkan míì wà tí mo ti gbà níyànjú tí wọ́n ò lè gbàgbọ́. <laughs> ẹ àmọ́ tá a bá wí tẹnu ẹ bá ya ìgbìyànjú ẹ yóò tí ì pọ̀ tó bẹ́ẹ̀ ni wo ọ gbọ́dọ̀ níbi òbí ọmọ gbìyànjú lérí ọmọ tó kó tó dẹ́kun gbìyànjú gbìyànjú yìí kò pọ̀ tó ìkọ́ ọmọ ogun ọ̀la bó ṣe rí lójú ti ẹnu ohun tọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ ni wípé kò sí nǹkan kan tá a lè ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí látòdì ọ̀run ló ti yan orí òlè wáyé. òde ọ̀run ẹ̀dá kan ẹ̀dá kan tó jẹ́ pé yóò kàn pinnu pé tó ilé ayé tí ń lọ yìí o olè ní máa lọ́ọ́ jà o ṣáwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ ni ní tèmi èmi ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ rí o. ogun dábìdì kọ. ìlérí ò lè nù. ibo ló fọwọ́ mi sí alàgbé ibo ló fọwọ́ mi sí àbí ṣé ìwà mọ̀ ọ́ ti ń ṣe ni ṣé ojú mi ń ta bàbá ni àbí mọ̀ ọ́ ti ń ṣe àbí ègùn àti ró wọlé èèyàn àti ró bóde ah, níbo ló gbọ́ mi sí. bàbá mi kọ́ èmi àti ìlàjọ wàánu lé ìdájáde lẹ́yìn ah. ìgbówó. alàgbé olùgbówó ọ̀hún sí. ọmọbìnrin yìí. alàgbé alàgbé àṣájú ah, báyìí lọ nínú ilé níbo ló gbówó sí. ọmọ ní dàbọ̀. ló gbówó sí arábìnrin ah, ìgbowó ah, ah, gbogbo ọ̀gá ni mo lè fi ṣe gbogbo ọ̀gá mo lè fi ṣe. kílódé tó ń pariwo ìkọ́. ọ̀rẹ́ mi ọmọ ní dààmú ò ní dààmú o tó bá a ṣe ń bí ní jẹ́ sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ bó ti sojú pátápátá ò ní ẹ̀mí ọmọ tí ń bẹ́ẹ̀ ẹ̀ tó ọmọ ẹ ọmọ mi ọmọ ẹ ọmọ wa òun ni lọ́wọ́ àbámi ló sì fọ̀rọ̀ lọ mí ó ní pẹ́pẹ́ sí ọ̀rọ̀ gbèsè ayé òun mọ́nàdà gbogbo bí wàá bọ̀rọ̀ dé nìyí. ń lọ rí ọ̀rẹ́ mi pé ń ti bá sọ̀rọ̀ nítòbí nùbí bá a ni o mo bá pẹ̀yìn dà ńgbà àwọn ìkọjú báyìí àfi fẹ́ù ògúndàbẹ̀rẹ̀ ó ṣe lówó lọ ni èwo ni ń lọ́wọ́ pé o ah owó dà sí wí òun ni mo fẹ́ lọ fi ó ti yá bí ti ń takun pátá ni o. alagbe eh! alagbe o tún ṣe kíní ìdè bíi o tún ṣe kíní ìdè bíi o ṣe ah! jẹ́ pé gbogbo omi kíbi tó bá ti lọ ó sáfẹ́ máa dójú tì mí ah! òní náà ní pọ̀ gbogbo ọ̀dà ah! gbogbo sakisaki ọ̀dà ni mo lọ sí ìlànà ayé gbogbo ẹ̀. ẹ dúró ẹ kí ló dé. ọ̀gá rẹ̀ bá ti eh, eh, bí nínú ẹ sórí ẹ òbí mi. lónìí náà ní pọ̀. owó tí owó àwọn oníṣẹ́ tí mo kó sórí tí erin fèrèsé ń bẹ ni àbí bẹ́ẹ̀. ẹ ṣe sùúrù bàbá èmi sì bá yín gbowó owó wà nù ládùúgbò ń yẹ̀wù ah. mo ti bá yín gbé sínú ládùúgbò ń yẹ̀wù ẹ ti sún mọ́ fèrèsé pọ̀. nínú ládùúgbò olówó mi ládùúgbò èyí eh, eh, eh. ládùúgbò èyí ló ọba ti wá tèmi náà. n ò mọ̀ pé tí ń wà. Ah lára ohun tá a máa ń wínú pé yorùbá ti máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà wọn ò ní máa fi lọ yàn pé iye bá rìn lóko rọ́ wọn ò ní pa mọ́ yàn ah, ah. èdè ọba jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣọ òlè náà lọ́dà bóra sọ̀rọ̀ ajalè tẹ́lẹ̀ ni tọ́rọ òun sọ mi lójú ní ìsìn bí egbére. Ah. ìdè ìdè ọlọ́ọ̀ni pé tiẹ̀ ní yàrá kò tó. tètè kọ́kọ́ lé kọ̀rọ̀kọ̀rọ̀ tó ọjọ́ nǹkan ó ti digbin báyìí wọ́n sì sọ. bọ́lá tí ọ̀gá tàn yóò ṣe bá àrọ́bá o àrọ́bá sì ní bàbá ìtàn ibi ẹ̀ bá lọ ẹ máa wí fún ọgbẹ́ o ògúndàbèdè kì í ṣòye ìránṣẹ́ Elédùmarè ni ẹni ọlá o ẹni ọlá. O bá mi. alàgbé dẹ́kun ẹkún tó wá bẹ̀rẹ̀ sí wà mọ́ yín nísìnyí ṣé náà ní ọ̀tàn bòṣòro tó wà nílẹ̀ yìí ṣé lérí ọ̀rọ̀ yìí ni àbọ̀rọ̀ mi gbogbo ṣe bá mi sọ kò sí kankan tí tí ò yé mi ń bẹ àmọ́ eh, mo fẹ́ kí kan dá lójú pé bẹ́ẹ̀gùn bá ti débi yù kò ṣe tán tí ọ̀yọ́ ni jó àjèṣí ló ń pè rẹ̀ àbẹ́ òtí mọ̀kóró ẹ ti lóbìn lé ni. Ah, ah. àmọ́ alágbé mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. ẹ béèrè bàbá. torí mo kọ àmọ́ alápẹ̀rẹ̀ bó ṣe wà ní ìsìn wọn ní òkèrè inú ayé bẹ́ẹ̀ àìmọye irú ẹ tó jẹ́ pé kò ní ìyá kò ní bàbá tí ọ̀lẹ́nì kankan ti ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n tó bá ti pọ̀rọ̀ bá lọ bírí báyìí bí à ń ta kókó wọn a máa lọ béèrè wọn a máa béèrè ìrìn àjò pé tó bó o lélẹ́yìí ṣe rí o wọ́n gan-an bọ́ sí wá wà yìí ó ṣàṣeyẹ yọjọ́ kan bí wọ́n ṣe ṣe sọ fún tó kọsẹ̀ bá wọn bẹ̀ mo ṣe jókòó ẹni sí mo mọ odò tó bí mi èmi sì ń tọ̀ ní òjé ń ṣiṣẹ́ jẹ́ ọtí ẹ̀ wá ṣèṣì kọsẹ̀ bá a lẹ́nu àwọn òbí ẹ pé tó odù báyìí o ńlọ́ṣà látọ̀ ní ẹ wáyé o bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n lọ gùn lábẹ́lẹ̀. mo dábìdì. bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ ẹ ìmọ̀ bóyá ẹ rántí ojú mi. mo rántí dáadáa àkànbí eléwúrẹ́ ẹ̀mí wọ́n lọ́ọ́ mọ́ tẹran fáwọn ọmọ mi tá a fi rúbọ. rárá èmi kọ́ èmi kọ́ ṣe rí èmi àti ìyàwó mi yóò ti lé díẹ̀ ní ogún ọdún báyìí tí a gbé ọmọ wa tá a bí ń gbà náà tá a wá dá àkọsẹ̀jáyé rẹ̀ lọ́dọ̀ yín ọmọ wa tá a bí gbà náà òun ni. Hmm. nígbà tí a wá dákọsẹ̀jáyé rẹ̀ lọ́dún náà lọ́hùn ifá tí ẹ dá fún wa nígbà náà Ògúndábèdé ni bẹ́ẹ̀ pè ní olórí olè. èmi lèmi sọ pé Ògúndábèdé. Hmm? olórí olè. láàrin èmi àti yín àtẹlẹ́dùà kì í ṣẹ̀yìn gangan lẹ fẹnu ara yín sọ ṣègbọ́n ṣe mọ̀ pé tẹ́ ẹ bá ti dógun dábìdì gbogbo wa ti mọ̀ pé olórí olè ni pèsè wá aṣọ lọ́jọ́ náà èmi ti mọ̀ nínú mi pé olórí olè ni ìgárá ọlọ́ṣà ló dé gbogbo ohun yóò tẹ fẹ́ wí lẹ́yìn ìgbà náà èmi kàn dìde ń tèmi ni mo bá bínú lọ ń tèmi èmi ò bá gbọ́ kankan mọ́. ẹ ẹ èmi lẹ wá ṣe báyìí o ẹ ṣeun ṣe wá rí láti ìgbà náà ọmọ wa yìí alàgbé ọba kọjá wájú ilé báyìí wọn ò pè gbégbiri dé ọba kọjá lẹ́yìn kùlé wọn ò pè gàrà ọba kọjá láàrin ọ̀dẹ̀ wọn ò pò lè kò síbi yòówù tó lè kọjá sí fìrìǹdì ọ̀kẹ́ oríṣiríṣi orin ni wọ́n fi ń pè àti ẹ̀ wá tètè mọ̀ wípé kì í sòun gan níjà òun olè ọ̀hún ṣùgbọ́n tó bá jẹ́ pé díẹ̀ kí wọ́n jáde báyìí àsìkò òun ni ó rìn débẹ̀ ariwo yìí ti wá pọ̀ ó ti dìdójú tì fómi bàbá rẹ̀ ó ti dìdójú tì fóun ìyá rẹ̀ ẹsẹ̀ ti ẹ̀gàn ọ̀jágara mọ́ láàrin ìlú torí ẹ̀ ni a fi wá pé ó du Ògúndábìdé tí ẹ dá níjọ́ náà kí ẹ wá bá wa yí padà nísìn kẹ ẹ dá Ògúndá mi bóyá Ògúndá sorógbè ní ọ̀jẹ̀ ni o Ògúndá yòówù tí ìbá tiẹ̀ jẹ́ kó sàtẹ̀ má jẹ́ Ògúndábìdé mọ́ torí ẹ̀ ni àfiwá ah. báyìí òun ah. ah, wọ́n ti ṣe ẹlẹ́dàá rẹ̀ jìnnà. bàbá ìyà jẹ mí pọ̀ kí ni mo ṣẹ̀yìn èèyàn náà pẹ̀lú èrò burúkú ọkàn yín tẹ̀yìn ṣe mọ́ ọ́n rò tẹ́ ẹ̀ mọ́ ọ́n rò tẹ́ mọ́ ọ́n rò tẹ́yìn wádìí ọ̀rọ̀ tàbí kẹ́ ẹ gbọ́ òkodoro tẹ̀rí mọ́ ọ pé Ògúndábèdè ní ìgárá ọlọ́ṣà olórí olè Ògúndábèdè Ògúndábèdè à Ògúndábèdè ìsọ̀lè à nínú ẹ̀rìndínlẹ́ọ̀tàlénígba odùfà bá a bá pe Ògúndábèdè ní yọ̀kọ̀tọ̀ níkùn àjìfà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bá a bá sì tún pè ní afàìlẹ́dìyẹ ràgò kì í ṣe bíi tòlè nítorí wípé ọmọ ògùn dábèdé ìfànirú wọn máa jẹ ọmọ ológo tó pé ni wọn ẹni ọlá ẹni yìí ẹni ẹ̀yẹ ni lẹ́ni tó jẹ́ pé dídá tí Olódùmarè dá bọ́ bá ṣiṣẹ́ yóò jẹun àwa bó bá wá kọ̀ tí ò ṣiṣẹ́ tó jẹ́ ọ̀lẹ lẹ̀rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ yìí ẹni tó bá tún ṣiṣẹ́ yóò tún fowó bùn ìyún nìfà bàbá wa ṣiṣẹ́ kékeré pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tówó tiẹ̀ tó wá yanturu tó gọ̀ǹtọ̀ ju tàwọn ẹgbẹ́ tó kù lọ ni wọ́n fi mọ́ rò pé bóyá ògùn dábèdè o ò lè ní ẹ gbọ́ bí àwọn tó gbọ́n bí wọ́n ṣe ké fa Ògún Dábèdè lẹ̀ wọ́n ní bá a bá dá Ògún Dábòrò gbè é e lẹ̀ ọmọ àwa máa fẹ́ jẹ ọmọ àwa máa fẹ́ mu ọmọ àwa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ adéfá fún Olódùmarè àgọ̀tún bàbá tí í ṣohun gbogbo bí idán bí idán ǹjẹ́ kò sí ń tọ́lọ́hùn mi ò lè ṣe bàbá ṣojú aṣọ dá aṣọ tútù kò sí ń tọ́lọ́hùn mi ò lè ṣe bàbá á ṣe dúdú á ṣe pupa á ṣe funfun àtúnṣàyìnrín kò sí ń tó lódùmarè mi ò lè ṣe abẹ́ ẹ̀gbọ́ ibi òkè ńlọ lódùmarè fi ògùn dápèdè sí àwọn àlàyé tí ẹ̀ gbọ́ ń dọ̀hún pọ̀ gan-an ọ̀pọ̀ pọ̀rí torí tó bá jẹ́ pé ẹ farabalẹ̀ ni ṣé ẹ rọ́mọ tóògùn dábèdè bá bí ẹlẹ́gbẹ́ ọ̀run ni tí àwọn ẹgbẹ́ rẹ̀ ó fọwọ́ tì lẹ́yìn tí wọ́n ṣe lọ́mọ ológo tó bá jẹ́ pé a ti ṣe ètùtù tọ́tọ́ tá ṣe ìpèsè tó yẹ fáwọn ẹgbẹ́ ọ̀run èrè iwájúlé ẹ̀gbẹ́kújẹ́ kẹ́ ẹ máa lọ èrè ẹ̀yìnkùlé ẹ̀gbẹ́jájẹ́ kẹ́ ẹ máa lọ ẹ̀pẹ̀lẹ̀ ayé dùn ọmọ tiwa ò wá lọ́rùn ẹgbẹ́ ayé la bá ṣe ìṣìkò ọ̀run ẹ̀pẹ̀ ìdá gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ tó wípé ibi ló fi ń ṣẹlẹ̀ síhun eré ni ọba máa jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àpẹẹrẹ bútẹ́ẹ̀rí tí wọ́n fi ń ṣàdúrún mọ́ fún ibi yìí ibi ẹ̀yẹ ni ọba yọrí sí ṣùgbọ́n. Eh, ẹ rọ́bà ni kì í ti bàjẹ́ ah! baálé mi agídí ọkàn agídí ọkàn tí mo ń fún ìgbà gbogbo ṣe síbẹ̀ bá jẹ́ àdúró oúnjẹ òní kí wọ́n ṣètùtù tí ó gbowó aláàtì ń bẹ ilé ṣẹṣẹ ah! ah! ká lè ṣètùtù tó yẹ ká ṣe fún ọmọ agídí náà lè ṣètùtù ń ṣe yìí lójú bàbá wò ó nǹkan bá ti bàjẹ́ yẹn tó ń bàjẹ́ mọ́ nígbà tẹ́mi ń bínú lọ wó ṣe fa mi. agídí yìí náà ni wọn tún mọ ṣàgídí ní bàbá ẹ mọ bínú ẹ mọ ṣeun o. wọn ti padà wájọ rẹ bàbá kí láwàá ṣe báyìí. ọ̀kadì a ṣètùtù a ti ṣètùtù fún a pàbìdà ibi ọ̀dẹ̀yìn lẹ́yìn rẹ̀ èrè ò mọ̀ bá kiri àmọ́ o mo fẹ́ ṣe ìkìlọ̀ fún gbogbo yín pátá gbogbo ẹ̀yin elérò ọkàn bí tẹ́ ẹ̀ mọ́ ní mo rò mo rò ẹ má wá ìbínú olódùmarè o ẹ má wá bínú àwọn alálẹ̀ àtàwọn aláṣekù àtàwọn ọmọlẹ̀ tọ́já wípé wọ́n bá dákọsẹ̀ jáyé ọmọ tó gùn dábìdì bì tàbó bí èèyàn ń gbódù tẹ́ẹ̀fì máa sọ pé ìgárá ọlọ́sà ni ọmọ ògùn dábìdì kì í ṣolè o bọ́tìjẹ́nu. ṣé ẹ ti wá rí nísìn pé Ògúndábèdé kì í ṣe olè Ògúndábèdé Ògúndá ọlọ́lá Ògúndábèdé Ògúndá ọlọ́lá Ògúndábèdé Ògúndá toríṣe ni ìmọ̀ tẹ́ ń wò yìí ìmọ̀ la lè táyé já bẹ́ẹ̀ ìmọ̀ òun la fi lè táyé ṣe ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ẹni tí ò mọ nǹkan kan ni ó mọ sọ pé Ògúndábèdé olórí olè ni àbí Ògúndábèdé olè ni níbí làwa fi àdàgbà ẹ̀kọ́ tòní rọ̀ sí sáré tó ní béèrè. tí ò bá sí a jẹ́ pé ìpàdé wa tún di ọjọ́ mi. bàbá pàgọ́ àlàbá ń gbówó wá. ògùn dá bèdè ògùn dá ọlọ́lá ògùn dá bèdè ògùn dá ọlọ́lá ògùn dá bèdè ògùn dá torí ṣe ogun àlà tí fẹ́mọ̀ ṣe o ogun dẹ́gbẹ̀dẹ́ má má padà lẹ́yìn mi ogun onírè ọkọ mi. ìránṣẹ́ Elédùmarè ni ẹni ọlá o ẹni ọrọ̀ ẹni iyì ẹni ẹ̀yẹ. jẹ́ ó máa jú mi ṣe ò kí n má rí náà kí n má rí lò kí n má ṣe bá wọn wáyé àsán o gúdàbèdè bá ń gbó o. gbogbo bí ẹ bá.